sá fún tó ń sá fún òjijì ẹ̀yìn òdẹ ṣe sá fún òdẹ ṣe sá fún onówó onówó onídùkìá onídùkìá ní gbogbo ọkàn tọmọbọrin kò ṣe gbọ́ràn tí bá bẹ̀ gbọ́ràn tí bá bẹ̀ tùbà bẹ́ẹ̀ ni tùbà bẹ́ẹ̀ ni tùbà bẹ́ẹ̀ ni tùbà bẹ́ẹ̀ ni o gbọ́dọ̀ dùn bàbá ẹ nínú o o gbọ́dọ̀ dùn bàbá ẹ nínú o o gbọ́dọ̀ dùn bàbá ẹ nínú o o gbọ́dọ̀ dùn bàbá ẹ nínú o. irú àláwò lè rí ọlọ́run tùbà bẹ́ẹ̀ nínú tùbà bẹ́ẹ̀ nínú kí n dún aláàjì nínú àwọn irú àláwò ni mo máa. mẹ́ta mẹ́ta àwọn tó kù kan tuntun mo tún dúpẹ́ náà tí mò ń bẹ́ẹ̀ fún lọ́sàn lórí pé ọmọ ìkànnà bá ń pèsè ìyàwó alárùbáríkà tí ó máa bímọ rí tó ní yẹ gbóhùn náà ló máa ń ṣe létí kan tó lọ́dọ̀ ṣáàtú mi àgbájídé mo fẹ́ rí ọmọ ọmọ mi kí n tó kú ìgbà tí ọmọ kan tó kù iná orúkọ ẹ ló jẹ́ Latif ní ọba láàrin yá Latif Abdulatif mo sọmọ mi bá ṣàánú kò ṣàánú ní Abdul Lateef mọ́jọ́ ó jẹ́ kó jẹ́ bímọ kẹ́mìlá. family ẹ gbọ́dọ̀ tó sùpọ̀ láyé yìí my love olúwa mi o ọmọ kan bí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. ọlọ́wọ́ ẹ̀ka ni kò tí ò yá ṣe bí ẹ̀mẹ́fẹ́ mẹ́ẹ̀ẹ́dọ́ òkè bọ́ kí ló kó dídé tì ẹ má bínú mọ̀ bọ́ náà sí mi. àwọn èrè olóńgbọ̀ sí ní àbí. wọ́n ní kàtánì wọ́n máa ṣe nǹkan fún. ọ̀gá mi kí náà máa fi sí ní. wíì kí n bá gba ọmọ ọ̀sẹ́ èmi máa mẹ́sọ̀ wíì ẹ̀ ẹ̀ dífá ìwòsẹ́sì ifá olókun o asọ̀rọ̀ dayọ̀ àtúrò onísùnwùn sí o ọ̀pọ̀ iwájú ogbó o olùmúlọ́tún olùkọ̀rọ̀ ló sìn ìyàwó kò pé ní tó gbọmọ sí àmọ́ ẹ̀rọ èpè anything. bí gbogbo ẹnu ẹ sàn jọ èmi ọkẹ ọkẹ ọkẹ ní dàáfá láti ijọ́ tó ti wà ní èkó yìí kó má gbọ́ná má yorùbá ẹ jẹ́ fún yan ṣòròbá ìṣòro níyìn o. ṣé wàá di gẹ̀ẹ́sì máa ẹ sì kọ́ ẹ̀ bẹ́ẹ̀ o olúwa mi ẹni mẹ́sẹ̀gì. ìgbà tẹ́lẹ̀ gàdù láàárọ̀ yìí. àwọn àtúbáṣe bẹ́ẹ̀ ṣé ìwọ ò ní o lè fún ní one fifty lọ́wọ́ títí ẹ. mi ò ní service ni. o ní service gbogbo sálárì ẹ tó ń gbà nǹkan wọ́n lè tún fún yín lóúnjẹ méjì nínú ilé torí one fifty òun dúró dè mí o lè gba táyà lọ fọganáìsà. gbogbo yín ni mo máa pààrọ̀. ọ̀gá ẹ̀lẹ́ ẹ̀ní mo ibú sọ́ọ̀nù ẹ̀sìn tó kúnjọ jímọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mẹ̀mí àdìgún pé ìṣe olóyìnbó ọmọ olóyìnbó dẹjọ́ fẹ̀mí àti ẹ̀sìn mi pọ́ọ̀tì ń bẹ̀ ọ́ ọ̀tọ̀ lẹ́nu mi ta ní kẹ́ pọ́n mi fẹ́ já sí ọ̀tọ̀ níbi tó lọ ń pọn mi sí ọ̀gá àwọn ẹja ti wá ṣaláìsí èmi wá ń gbìyànjú pé kí n fa jẹnẹrẹsàn jẹnẹrẹsàn náà bá tún lọ́ọ̀kì ọ̀gá jẹnẹrẹsàn lọ́ọ̀kì. dúró o mọ atrocity nǹkan méjì tó kà yẹn ṣá o poison ẹja o tún náà jẹnẹrétọ. ọ̀gá èmi kọ́. táwa ni. olórí ibú tá a jọ ṣiṣẹ́ ọ ló ń ná kí gbogbo ẹ. ìwọ òun olórí ibú ìwọ olùṣọ́ lọ pé wa. olórí ibú àbúrò rẹ̀ olóyún bá búrò lọ sí. mo dékè náà máa yọ ìyàn èkó kó wà ní àlìkámà láàrin rẹ̀ àtẹ̀yẹ wọ́n tún pose. báàsì. wọ́n náà ló pa ìjà ọ̀nà ti pa ọgbọ̀n ìjà tó ń lò nínú pond. ọ̀gá èmi ńkọ́ ńkọ́ ni mo ń pẹpẹja ikú ló ń pẹpẹja fúnra rẹ̀. ẹ̀wọ́ ọ̀gá sẹ́yìn láyé bọ́ọ̀ì ọmọ àta ẹja ni ọmọ àta ni ẹjẹ kú o. mo ò náwọn èèyàn nu ilé àwọn olórí gbogbo àwọn tó wà nu ilé. gbogbo yẹn máa wáṣẹ lọ sí mọ́ṣúárì o ẹ kàn sí ara inside ṣẹ́tí bọ́ inside pariwo bá inside bá inside bá inside. ọmọ àtẹ̀jẹ̀ tó máa ń tó ọmọ àjẹ́. Àbíkẹ́. Ọ̀gá mi, ẹ wọ̀n káàbọ̀. Ta ló ní oúnjẹ méjì tó wà nínú wọn? Ọ̀gá mi, ọ̀gá wa àgbà ni ìbò oúnjẹ fún wọn láàárọ̀, ráìsì láàárọ̀, sẹ̀mú náà lọ́sàn-án, ọ̀gá mi wọn ò jẹ́ ẹ̀. Ìdínú mi ìmọ̀kọ́ tí... Omi pé dájú ò jẹun àárọ̀ wọn jẹun ọ̀sán kí wá ní kí ni kí ni nǹkan tó ń ṣe ìgbà yẹn pàtí bàbá tèmi ò bá jẹun. ọ̀gá mi nínú rẹ̀ ẹyin ni màmá kan lẹ̀kùn lé wọn lórí. ó fẹ́ pa wọn àbí ah, kí má bínú tó bá jẹ́ pé bàbá ti ọ̀dọ̀ ẹni ni ò jẹun àárọ̀ ni kò tún jẹ títa títọ̀sán ta lẹ́nà ó fẹ́ stab wọn tù dẹ́ tàbí ẹ kí wàá ní mí oúnjẹ tó ń ṣe ìgbà tí bàbá tèmi ò bá jẹun ìwọ ló fẹ́ jẹ àbí ìbọn náà wà bàbá. Ah, ọ̀gá mi bẹ nínú yẹ̀wò. wọ́n bẹ nílé wọn bóde ah, àbọ̀ abáyọ̀ rẹ̀. ọ̀gá mi ọ̀gá mi ni kí ni bàbá rẹ̀ ò jẹun ni kí ni ṣé ìwà oúnjẹ nù ún ni sì ń pariwo ń pariwo rárá ìdánmi lọ́padà gbọ́ kémi sáà ti mọ jẹun kí mọ dán kémi dẹ́ ti mọ yòdì omi nínú yé ọmọ mi dìrín nínú. dùn mí nínú yé. dádì ah, ló ń bínú ni. o sì gbẹnu burúkú ẹ sọ o sì gbẹnu ẹ sọ dádì dádì gbogbo kéde kí ló ń dádì mi fún mo bẹ sọ̀rọ̀ kan láti jọ òògbọ tèmi ìmọ̀ pẹ́ kó ló kàn mú mi wá síbi láti wá fìyà jẹ mi kí n máa ronú gbogbo ìgbà kí n máa sunkún lórí ọ̀rọ̀ tiẹ̀ mo bẹ sọ ládìjọ́ ẹ pé kó fẹ́yàwó kó fẹ́yàwó kó jẹ́ kí n rí ọmọ ẹ kó náà bímọ ṣùgbọ́n mo ti pinnu mo ti di gbogbo àwọn ẹrù mi tó bá ti ń lọ ibiṣẹ́ lọ́la èmi náà gbéra mo kọ́ lè ti dọ̀gbọ́ tí wọ́n jẹ́jẹ́ mi ojókòó tó ní wá tí wọ́n á jókòó tí ẹ ti láti bí láti bí ọdún mẹ́ta mo ti wá ní mo ti sọ̀rọ̀. pàdé jẹ́ yẹn lẹ́fẹ̀ẹ́ ó dẹ̀ lọ́mọ kan tí mò ń fẹ́ ọ nǹkan tí wọ́n sì ìlú òyìnbó ló wà. Abdulateef. ojú ọlọ́run àti. Abdulateef èmi mo bí ọ eré orí igi àsìkò ọmọ ẹdùn ni kí ló dé tó kò bó bímọ sí tòsí aláwọ kò bó ọmọ ẹdá ló wà ń ga ó wà ń kú tọ̀nà ṣé gbogbo àwọn obìnrin tó wà ní iṣẹ́ ẹ̀tàn dáadáa máa ń kí mi ti máa bá ẹ̀ kò rí ètò ìfẹ́nu wọn òtútù wà àdúgbò báyìí òrò ọmọ gidi òtún lè wá sí lù wá kí ni wọ́n fi obìnrin ṣe ọmọ onílé ọ̀nà tó léèyàn gidi èwo ló sọ fún bẹ́ẹ̀ tí mi ṣe ìwọ ọlọ́ọ̀ni bá ti ń yẹ jẹ́wọ́ fún mi bá jẹ́ pé ó kù díẹ̀ nípa ọ̀rọ̀ ọlọ́kùnrin sóbìnrin wọ́n jẹ́ mọ́ tó bá jẹ́ jẹ́ mọ́ ó ti ń pẹ́ jù jẹ́ kí n rọ́ ìyàwó ẹ̀ kí n rọ́ mẹ́. láì tàlà lè zin mo náà mo ti mọ̀ fẹ́ mi bọ̀ tó bá yẹ pé mo tún máa dùn ní yín náà ní òkè oṣù kẹta la wà láì sá oṣù kẹrin máa ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ láì gbára ní ọmọ náà láì lè Inshallah bó ti ti máa rí ni ọlọ́ àṣà tó ti pọ̀ àti gbóṣù náà ló ti dé kan. ṣé máa wọ́n jẹ ìwà. ọ̀rẹ́ káà ní bàbá wa ni ká má lè bára àtò tọ̀rọ̀ ọ̀rọ̀ lórí ọ̀rẹ́ ìjọ ń wẹ̀sùn. bíkọ́ sórí pírọ́blẹ̀mù báyìí gangan mọ́ ò mọ́ ah, kó wá dẹ̀ pé even n tí àwọn ará àwọn ará àta gan ń tán sọ kó má pé òótọ́ gan ni. ẹ kò ń ṣẹjọ́ ẹ ṣẹ̀gbọ́n ti ra ọtí burúkú yìí náà fún mi ni hmm. kò sí nǹkan tí mo mọ̀ mọ́ mi ń lè sọ̀rọ̀ mọ́ ṣùgbọ́n lórí ilé yìí màá sọ̀rọ̀ a ah, kí ló dé wọ́n ní kò fẹ́ yàwó olówó oníṣẹ́ ó ní owó nǹkan kí ló tún fẹ́ kí ló fẹ́ tí ọ̀rẹ́ kọ́ lọ́run ṣe fún ẹ tí ò ṣe fún ẹ tó wo. Ah! kúnlẹ̀ mo gbọ́ alásọ̀bàjẹ́ ni ẹ. tó pé ọtí tó rà fún ẹ ló ṣe rò bẹ́ẹ̀ dẹ̀ má mú tí ẹ̀ mú ìwọ náà lẹ́bi àwọn lẹ́bi náà bó ṣe wà yìí married man ni èmi náà married man ni mí kí ni reason gan tó ṣe fẹ́ fẹ́ yàwó sọ fún mi. kúnlẹ̀ ọ̀rẹ́ ń jọ mí lójú o ṣé nǹkan tó tún pè mí wá sí ìwà ìwà ṣe lélẹ̀ ẹ́ the same issue tá a repeat over and over ó dẹ̀ yẹ better than anybody. àtúntò ọ̀sán náà nìyẹn jẹ́ kó yé wa sórí kò lè yé wa kò lè wá iná ló ń wá sọ kí ló dé. Ah! ó jẹ kọ́ládé mi ò lè yé. yẹ kúnlẹ̀ kò yé mi ṣàlàyé nǹkan tó wà ń fún wa kí ni orísun tó ṣe fẹ́ lóde yìí. ó mọ̀ pé tí mò ń fẹ́ kò sí ìlú yìí mo ti sọ sọ sọ sọ sọ sọ are you guys trying to force me into what I wouldn't be able to bear over and over everybody ṣe okay now tí bá fẹ́ yàwó ọ̀hún kọ́ládé bá mi bí wọn ṣé àwọn náà fẹ́ bá mi tọ́jú ìyàwó mi. no I'm, um, I'm just telling you the truth. I didn't know this. Mi ò mọ̀ pé nǹkan tó pè mí wá sí ìwà ìwà ìṣẹ̀lẹ̀ lè. Ṣé kébì sọ̀rọ̀ tán fún yín? Hmm? Tó bá yẹ pé bá ṣe máa bẹ sọ̀rọ̀ tó ní máa gbọ́ ni, wà láì mo lè má bẹ̀rẹ̀. Ó yé ah, Let me tell you the truth. Should we go sọ, ó gbáǹdì. Ah, Ṣẹ́gun, ọmọ kẹ̀kẹ́ ní kẹta mi, mo mọ̀ tó ń sọ àbílà tí gbà ń di kò possible kò possible rárá ni Abdulateef ah! tí wọ́n sọ̀rọ̀ yìí gbogbo àlámọ̀ yìí pé lóòótọ́ Mofsett ti kú ogún wọn sẹ̀ta náà kó fún wọn ni bàbá ẹ̀dẹ̀ rí àtòtílé tọ̀ ni ah! ogún bàbá ẹ̀ ló ń lò ó gbogbo wọn tí bàbá ẹ̀ ṣe lẹ̀ tí yẹ́ ẹ̀ ṣe lẹ̀ ló ń fi ń ṣe wà jọ̀tá alẹ́ ni ìwọ òun pé káàbárẹ́ ní bálá ọ̀là òun jábọ̀rọ̀ ah! má sọ wọn o. tó o gbọ́dọ̀ jẹ́ kó yé mi pé tí ọwọ́ èmi náà bá jí tí má parí ilé mi sìn wàá máa jẹ́ kó yé mi wípé èmi farayọ́lá o ṣẹ́gun ti lórí ẹ o. <laughs> that's not what i'm saying àní ah, èèyàn tó lè máa náwó bẹ́ẹ̀ kó máa ṣe dùn gbọ́dọ̀ ṣe ẹ̀ ah no farayọ́lá no come off that let me make you understand one thing ṣèbí iṣẹ́ kan náà ni gbogbo àyè náà ṣe ó máa tó ṣẹlẹ̀ fún wọn tó ń ṣe ẹ́ wọn rí bíi pé bóyá bàbá ẹ̀ òun nìkan lọ́wọ́ ẹ̀ ń jí kíní kan ló ṣe ó máa tó ṣẹlẹ̀ mo dà lápò tèmi sí wàá jẹjà wàá gbé ọmọ mi máa sanwó ẹ̀ ó dà sọ pé mi náà ṣògo <laughs> sọ pé mi náà tẹ́ndì ọ̀gbẹ́ni jálò jàre ṣẹ́gun kò jẹ́. o náà ni ká lọ ká lè dọ́là. dùn mí nínú yé ọmọ mi dùn mí nínú. Abdulateef dùn mí nínú o kọ́lọ́run lè dùn ọ́ nínú o dùn mí o. ẹjọ́ ló bá eight eight Kẹ̀mẹ́ street ni mo ń mo dẹ̀ ti dé ìsàlẹ̀ lọ́wọ́ yẹn nine ni mo rí. èjì street gangan lè yìí bọ̀tẹ́ ẹ̀ tí dé eight a yẹn bẹ́ẹ̀ ṣe wà yẹn ẹ̀kan ra gba ìgbẹ́ bẹ́ẹ̀ kíkẹ́ gba ìgbẹ́ báyìí ẹ̀yin ọ̀dọ́ wa gangan ni ẹ̀ rí lẹ́yìn. mi ò ní ìdásí gbé mọ́tò ẹ̀ ní ìdẹ. o ní ìdí kò jìnnà tẹ bá ti dé tán nìyẹn ẹ ti rí ẹ ti rí nọ́mbà yẹn. ẹ jọ ṣé mo lè pààkì mọ́tò mi. ẹ kò wàhálà ó ṣe. ẹ káàbọ̀. ẹ jẹ́ kí mi sọ fún yín latif yìí oògùn owó ló ṣe o. nǹkan ọmọkùnrin ẹ̀gọ́ dùn mí nínú o kọ́lọ́run lè dùn ọ́ nínú o dùn mí nínú o ọmọ mi dùn mí nínú o. ọ̀gá ṣé kò sí pé ẹ ní wá ṣọ́ọ̀bù sá tẹ́ ẹ bá ti wá ti ní pọ́blẹ́mù yẹn. o. ẹ ẹ mọ̀ pé àwọn kan fẹ́ wá ṣọ́ọ̀bù lẹ́yìn so tóun bá dẹ̀ rí pọ̀ nílé ìdúró. tí bísí bá ti wà ń ṣọ́ọ̀bù kò sí nǹkan tí mo lè ṣe tí ò lè ṣe. kọ́gà máa wà máa ń rẹ̀ tọ́lẹ̀ máa láìkẹ́. ẹ tẹ́kẹ̀ẹ́ sí ọ̀rẹ́ báwọn. Wow, alright, that's it. That's all right. Ibi òtúrú kan, títẹ̀ tí o fún wọn lówó yẹn, kí ló tó o jẹ̀fọ́ gbé Facebook wa kó ìtọ́ títà wọ ẹ tó kù, wọ́n á lè ra wọn ayọ̀ sí àmọ́ à ṣé kò ṣe pé bọ́yì ń lọ ìwọ́n lè lọ lọ́wọ́ yẹn. Wọ́n máa wọ́n máa estimate bí wọ́n máa ṣe ìlọ ìyókù. Nígbà tí ìtajà iṣẹ́ sọ yẹn fifty mo kó fún wọn mo rẹ pé half a million ló wà ń bíbá ìtẹ̀lé so this should be four i get nígbà tí bí láti já gbà gbà náà. láti four yes baby what are you trying for. àjọṣe tẹ́lẹ̀ tí sọ. ẹ ṣì gan sa ẹ lọ adúpẹ́ gidi lọ́nà ẹ. ẹ ọwọ́ náà ni kì ṣe àtúntò ìyàwó wà ṣáàṣà ẹ sọ àwọn kí ni kíákíákíá. ọ̀gá ọ̀ ọmọkùnrin ló dúró déédéé báyìí ó dára lọ́kùnrin ó dùn ún wò ó tún wà náwó lọ́wọ́. Ah. má jẹun purọ́ bí ni máa kú sí àfi kí n tẹ̀bà síbí àfi kí ah anything anything ni o kò tó bá gbà la máa fún. ọlọ́run ah! ọmọ ló dáa báyìí ó dẹ̀ dáa láti fi ṣèyàwó ìbá ah! dẹ̀ fẹ́ rí ilé ìsílẹ̀ ń sìn kí bàbá mi máa rí inú á máa dùn lórí ọlọ́run ìdí náà sì látà lè mọ́sítà kẹ́mà ẹ̀yìn nàbọ̀ ọlọ́run ẹ fi mímọ̀ náà. I'm trying, trying. I'm good. And you? You care for anything? No, I'm okay. Um, stop drinking. No, no. ọmọ mi dì mí nínú. dùn mí nínú yé ọmọ mi dùn mí nínú Abdulateef dùn mí o. tèmi yé mi. ẹ ẹ ẹ ẹ kó yẹ yín bí tó yẹ yín mọ yín kó dẹ̀ yẹ yín mọ kó má yẹ yín jù bẹ́ẹ̀ lọ ṣe gbọ́ ṣé kí n pògì fún yín. wo Latif báwo mẹ́ẹ̀ sọ̀rọ̀ àdìsá àdìsá orúkọ dájẹ́ lọ́ṣà ń pè látàárọ̀. lára hmm. ní kọ́kọ́ mo fẹ́ kó ṣe fún mi. kí dùn ni o. a lè sọ pé ó máa pẹ́ kó lọ yá. kí ni kí ni náà. a dẹ̀ lè sọ pé ó máa yá kó lọ pẹ́. ìtumọ̀. jọ àbúrò mi gbogbo ìgbà jọ má fi Lateef sílẹ̀ o. kí ni tí wọ́n kàtìkàtì náà ṣé yóò mọ̀ wípé ọwọ́ tó bá ṣẹ́gun sí báyìí òun ló máa ń jẹ àdùnbẹ̀ ni lágbára ọlọ́run ilẹ̀ máa jẹun ọmọ yín ikú kọkọ ò ní í pa yín torí pé ìyàtọ̀ ọlọ́run ẹ̀jọ̀ nílùú má jẹ̀mú bẹ́ẹ̀ ah ẹ má jẹun ọmọ nítorí latif ò tí ì má rí kò tí ì bímọ ngbọlẹ wa ń kánjú lọ ẹ lè ṣánkú. yé mi fún wọn o àwọn náà máa tọ́ ọmọ mi ẹ ti tọ́ tàwọn àǹtí mi ẹ máa tọ́ tèmi náà mi ò tí ì bí nǹkan kan so mi ò mọ i don't know this ìṣe ilẹ̀ máa sọ fún ọkùnrin tó tọ́jú mi tẹ́lẹ̀ ni wọ́n sì pè mí láàárọ̀ yìí wọ́n sọ fún mi tá a bá sọ fún yín ọ̀rọ̀ kùnà lè máa sọ lè máa sọ lè máa sọ kò sí nǹkan tó máa ṣe wọn bọ́ ṣe wà wọn ní kú ẹ̀yin kì yóò kú kúkú kan bí kò ṣe yíyẹ ẹ lè kú. ìbàdàn ẹgbẹ́ wọn àgbà lọ́wọ́ tẹ̀. ṣé mò ń tọ́jú ẹ̀ mi tọ́jú ẹ̀ ẹ ẹ màá ṣe máa tọ́jú ẹ̀ lọ ó yá ẹ dìde sísá ó yá ẹ dìde kẹ́ máa gbóyún. má mi ẹ gba kí ní ìtúbi ọlọ́run kò sí mò ń tọ́jú ẹ̀ mò ń tọ́jú ẹ̀ ah. ẹ̀mú ẹ̀mú o kó bẹ jẹ báwo ẹ̀mú ẹ̀mú ẹ̀mú. Ah mo ti sùn ah, mo ti sùn ah, mo sùn mo sùn èmi gan pé pé mo ti sùn. Ah. Hello Latif, ibo lo wà? Call me, call me, call me. first with no No, no, no, no, no. Easy láti get. Where did you care from? Anything soft. Hello? Ẹ bá mi sọ fún ìpá àmà pé a ní drinks in the room. What do you care for? Anything soft. Okay. Ìmọ̀ta and ẹnàkì. Ó máa pẹ̀lú.

bàbá sọ fún wọn ní kí wípé kán fún wa ní àsùn. ṣé kí n bẹ́ẹ̀ ṣe àbí. the first day tí mo rí ẹ. thank you. I admire you everything about you mo like gbogbo nǹkan téèyàn rí nínú obìnrin tó yẹ kéèyàn fẹ́ sílé house material like seriously I saw it in you. Are you serious? Like seriously. tó bá yẹ pé inú ṣe ṣí lọ́jọ́ yẹn ni nǹkan fẹ́ bẹ́ẹ̀ ni I would be like baby I love you. Oh my God I'm blocking. so ìdí tí mo fi pè wá bèbà ìgbọ̀ngàn ni pé mo fẹ́ kó bá mi ṣe wọn kan ká fẹ́ra ká dẹ̀ tún máa fẹ́ra. kò yé mi a fẹ́ ṣeré ìtàgé kan pẹ̀lú bàbá mi àti mo jẹ́ àyò lọ́wọ́ bàbá mi gbogbo nǹkan tó bá dẹ̀ ti ń dùn nínú ló máa ń wù mí kí n ṣe ìdùnnú ẹ̀ ni pé kí n mú obìnrin wálé ìwọ dẹ̀ ni mo rí gẹ́gẹ́ bí ẹni tó lè bá mi ṣiṣẹ́ yìí a máa ṣeré ìtàgé. eré ìtàgé. yé mi. so ìkọ́ tó fẹ́ bá mi ṣe ń sìn ni pé you act my dad as if we are dating. ìdí tí a fi ìfẹ́ra ni pé mo ní àfẹ́sọ́nà ó wà ní London kò sí nílẹ̀ èmi àti ẹ̀dẹ̀rẹ́ Ati, ati, ati, ati, ati. Barawa wa dé ibi tó jẹ́ pé mi ò so you no you gonna act for me àmọ́ lọ sọ́dọ̀ bàbá mi But bàbá mi rí ẹ ní orí ìyàwó tí mo fẹ́ fẹ́ sí àfẹ́sọ́nà mi tó bá ti yanlẹ̀ inú àwọn máa dùn ṣebí ọ̀rẹ́ mi ló máa ṣiṣẹ́ I want you to be on your own to get I will give you one point five million naira to establish yourself hmm? one point five million naira to establish yourself and that that one is just tinkle of an eye ẹ̀ṣẹ̀ mú ẹyẹ bọ̀ lápò you understand so máa wà ìwọ nìkan máa dá wà so gbogbo àti bá ti nídìí ẹ pé bàbá mi fẹ́ rí ẹ o lọ yọjú sí bàbá mi yòókù rẹ so tí bá rí i pé iṣẹ́ yẹn ń lọ òun fara ṣe òun fẹ́ mi ṣe bàbá mi ò fura mo tún máa fún ẹ lówó tó jù bẹ́ẹ̀ yẹn lọ ìyẹn tó máa dẹ́rù bòṣì. Yeah. Are you serious? you ready to do it? Yeah. Are you sure? Yeah. Are you Are you ready to do your dance? Yes. Are you going to take your drink now? No problem. Yeah. mo parọ́ fún ẹ ni èlò ni two point five ok account number sí mi màá ṣe é sínsìn ah, two point five m six ẹ bá sàn jáde. báwo ni lè tù á lè tù a fun ara ẹ <laughs> bàjẹ́ tì ah, ìyàwó ẹ̀ ń kọ́ àtọmọ. ẹ máa ń fọ́ ní àǹtí mi ṣé mo máa níyàwó àtọmọ kan síbi kan mo tẹ̀ ní jẹ́kẹ̀ mọ́ ni ẹ̀yin ló kù mi níyà ń sìn náà you are more or less like my mom ó tọ́ ni nǹkan tó ń sọ ń gbòòrò wọ́n ní o fi nǹkan ọmọkùnrin ẹ̀ o fi ṣoògùn owó dáhùn. àǹtí mi wọ́n ti rojọ́ dọ́dọ̀ yín náà bí. ìwọ náà ti gbọ́ sọ báwo ló ṣe wá jẹ́ because látijọ́ yìí náà a sọ sọ sọ sọ títí a wí wí wí títí nǹkan tí sísá mi sọ sọ sọ sọ nìyẹn kó tó kú pé kó lọ níyàwó kó lọ bímọ. àwọn oníṣòwò kò sọ rumors mongers wọ́n ti wá báyìí sọ kú sọ kò lè ṣe òfin kan ọmọ ìṣó ó sì máa yé yín àǹtí wọ́n láì tàlà rẹ̀ tí ó máa yé yín èmi àbílà tí mo sọ fẹ́ fún un ó máa yé yín tó máa yé yín tó máa gan gbára ní ọwọ́ ọlọ́run. jọ mo fẹ́ kó tètè yé mi ṣùgbọ́n ó ní láti tètè yé mi if not má believe nǹkan tí mo gbọ́ ń no no no ṣe irú ẹ̀ wá ní family wa àdìsọ ah, ọwọ́ náà lè kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ̀ kò sí ibi tó bá wù gbogbo yín torí bọ̀ ń sìn àwọn mí aṣọ ẹ̀kọ́ má sólé àwọn mí aṣọ ẹ̀kọ́ má ṣe kíníkan kíníkan bí a ti tiẹ̀ náà nǹkan ọmọkùnrin ló fi ṣe ókè o mo ti gbọ́ o. ó sì máa yé mi ṣá èwo ah, mm. lẹ nílé. Ah, kí ló fẹ́. wọ́n lè bẹ̀rù bá a bí tútù. <laughs> kálọ́pọ̀ sí níyàwó sí ṣèbí ìyàwó a máa dáná fún ẹ. ó sì máa yé mi. èmi ò lè wọ kíchìn fún ẹ. you are not connecting with me. No. Well, no, no. Oh, no, no, no. Maybe. Maybe she will okay for me. Are you sure? Yeah. <laughs> I'm okay. Mo máa gbélé mi. Kí ni gbogbo I'm okay for now, Jai. Okay. Yes, sir. Jai, mo wà aṣáàtìní ká máa ṣe bí ọkọ àti àwọn ká máa há. ẹ̀bọ̀ túmí náà wọ́n ti fẹ́ máa sọ eré di òótọ́ báyìí sí. a ṣe àtọ̀ ni o à ń hàtọ̀ ni. alálòmọ́ yìí ni mo tún. ẹ nà ó ṣe owó tí mo gbà ni. sọ wo ṣẹ́ tí mo dẹ̀ ṣe gbọ́dọ̀ yọ ọyọ náà. nǹkan tí mo fi máa gbẹ́ nípa kó ju bẹ́ẹ̀ lọ. ó máa ju bẹ́ẹ̀ lọ. trust me. èrè àdéhùn làdéhùn. mo ti gbọ́ ah, ọkọ̀ rẹ̀ lóyìnbó. Hakuna kadar wanaoshona relax relax you are free to relax Bosha kwa diesel nina nitaki pia masu nitaki masu kitu amtese bẹ́ẹ̀ máa pè mí. mi bò ọ tó ń pọ̀ ló ṣe rántí pé mò ń bọ̀ hmm? ṣé nǹkan tó dáa ẹ̀yàn kan ló ìyàwó ẹ̀ tó wà ń lo ìbò tó ń ṣe èmi tí mo ní interest nínú ẹ̀ kó fi mí ṣe ìyàwó rẹ̀ wọ́n fi máa pretend máa act mi ò act o mo fẹ́ di ìyàwó rẹ̀ ni ṣé o ti gbọ́. kí n máa kí ẹ máa hàtì kí n máa pretend um, <laughs> mi lè ṣe é mẹ́n ọjọ́ o. ẹ̀rùn lè dán jẹ ogún ohun tó pọ̀ síbi yìí lè dájẹ́. ọmọ ìṣẹ̀ wa bá mi bá sọ̀rọ̀ yìí pé bá ṣe ń epo máa so èso rere ah, <laughs> ṣé bàbá tó ti wá kó mọ ẹ kó kó wáyàwó láti jọ ẹ kó fẹ́yàwó gidi gan láti jọ ẹ ah, àwa àríyàwó fún kò ní pé àríyàwó fún nìkan ni o sì lóyún. àríwẹ̀ ah, eh, Bùkọ́lá sórí eh, sórí ọ̀rọ̀ rẹ̀ bàálù sọ ẹ̀ sórí àmì láti tó sọ̀rọ̀ ẹ̀ sórí èmi pẹ̀lú pàdé tó bá mọ ipa tàbí kó ń lé ayé ẹ̀ gbàmí ìgbà náà pàdé mi àmàgbọ́n mọ̀ fún báyìí sórí ọ̀pọ̀ yóò ní sùn tọ̀wọ̀ yẹn ó kàn máa fún lókun máa lọ àwọn máa máa waste owó that man is rubbish but àwọn àgbàbọ̀ wọn ní ọdẹ tó kó fún àwọn ọdẹ ẹgbẹ́ kò láyọ̀ lé o ṣùgbọ́n kò tó lè bàjẹ́ ó ló máa san. kódà kódà ọ̀rọ̀ mi létí sórí òkété bó ṣe wà ẹ́ ó bu òkété ẹ́ tó bá ti wọ owó sàárẹ̀ bóyá wà ẹ́ ó fẹ́ jẹyàn o <laughs> bọ́ọ̀dọ̀ gbàbẹ̀ ní bọ́ ọ̀dọ̀ tí wàá kẹwàá ọ̀dọ̀ ah, tí wàá gbàbẹ̀ kódà àti kóṣù wọlé. <laughs> automatically you. olóyún bẹ́ẹ̀ni sá. ó ń gbọ́n nìyẹn àbúrò àwa náà nìyẹn. ẹ wo ẹ ṣe ẹyin méjèèjì ẹ ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ mi kan i really appreciate you àwọn problem tí mo ní ni wípé ọ̀gá mi ní kẹ́bá mi bẹ̀ kọ́ máa bínú sí mi. bọ́lá oh. jẹ́ ìdùn mi. àbúrò mọ́bọ̀ mọ́tò lọ́ọ́ ní àìsí. èmi lẹ́kẹ̀ẹ́ gidi gan ni ìwọ ìwọ ni kó má bà mí lójú jẹ́ bẹ́ẹ̀ ah bínú kẹ ó ti di bí bèbí etí ìlú wa táwọn táwọn àgbòwò. ẹ ṣe yóò sá. so orí taba di ọ̀dọ̀ bàbá yẹn báyìí báyìí ìwọ ni kó má bójú tó àjẹ. bàbá o ti fi style di àwa ọ̀gá àrètọ́ jẹ́ ká wá ṣe kọ̀kọ̀ fún. ọ̀gá mi ọ̀gá mi. Ah, no, no, no, no. Ah, ah, Gabriel, princess ọ̀rẹ́. Gabriel, ẹ ṣe bẹ́ẹ̀ yẹn. Ẹ ṣe gan. Joseph fine, I'm nothing more. Dọ́nà eré kí la jáde kò ṣẹlẹ̀ ọmọkùnrin Jimmy tó yẹ pé wà tiẹ̀ ní gbogbo wa kí ni kọ́kọ́ tó dà yín pọ̀ gbogbo àwọn dùnà. stop babying me please stop stop babying me. baby kò sí nǹkan tó da ẹni àti Jimmy we are just friends and nothing more. just a friend yes. so you guys are just friends eré kí lajá ń bẹ́ kó ṣe wọn ọkùnrin ni Jimmy obìnrin ni wọ kí ló dà yín pọ̀ gọ̀gọ̀ eré kí lajá ń ṣe look at me lóòótọ́ èmi náà níyàwó tèmi yẹn èmi àti ẹ̀dẹ̀ lájọ sọ̀rọ̀ àwọn nǹkan dá èmi àti ẹ̀pọ̀ gbogbo nǹkan tó dẹ̀ ń fẹ́ ni mo ń ṣe fún ẹ kí ni nǹkan tó ń wá lẹ́yìn ọmọkùnrin just tell me what. You just be calm. I am calm. I am calm. I'm just angry. Okay, sir. I've heard you. ọmọre náà ní nǹkan ayọ̀ ni ó kàn ló ń ṣe yán bí ọ̀kà ni tèmi ẹ wọ ọmọ ẹ báwo ló ṣe rí ṣé lè yóò fáìn tó ṣé lè yóò bójú mọ ṣé lè yóò níwà ẹ lè má mọ ó níwà ó tún mọ jẹsẹ èmi mọ ọmọ yẹn àbùlà tí ì lóyún ó náà wọn gbà bẹ́ẹ̀ ni àǹtí mi kò gbà sọ̀rọ̀. ó fún mi lóyún náà wọn gbà ni. Ah, ah, ah, kí ló tún sọ. ó náà máa pa mí. ó fẹ́ pa oyún ó wà bẹ́ẹ̀. mọ́dẹ́rẹ́tìf ló ń kò ní gbà kí ni tẹ́mi bá tẹ̀ ti gbà kò ní tọ́ ètò máa gbà ni torí kò ní òkè méjì lẹ́yìn ọ̀gbìn náà. ṣé mo sọ fún ẹ àmàlà ẹ̀ wéèsì. àti yẹn dúró máa jẹun kò tí ì yá eh. mo fẹ́ mi rò pé kẹ́ ẹ sọ fún òsè pé kébì àti ẹ lọ ká eh. gbé mọ́tò yìí mo mọ̀ dráì uh-huh. ká lọ kó gbé ẹrù ẹ máa bọ̀. kò sí problem yìí nílé ẹ. <laughs> mo sọ fún ẹ ó jẹ òṣogbo. lélẹ́yìn kí ló fún ẹ tó ń tọ̀dọ̀ ìṣòro gọ́ọ̀tù wo lo ní láti lọ bá àǹtí mi nílé láti pàṣẹ fún àǹtí mi pé o lóyún fún mi ẹ máa kẹ́ ẹ máa gbà mí ta ló lóyún fún. àwọn àti ìfowópamọ́ ṣe kó mi lẹ́nu sókè ah. ẹ ṣé ṣe é ni. Ah. ṣé kí ni kí ló ṣe kí ló ṣe. wọ́n gbé ni farabalẹ̀ o ọmọ ti gbàgbé pé mímú ọba àwọn pẹ́rẹ́ǹtì gẹ́gẹ́ bí ìyàwó ni ẹ́ ṣó gbàgbé. ìyẹn ni wọ́n fọkàn sí àbí báyìí gan ni ó ní bóyá ibà dé ó lè fi yẹn rope mi tó ti gbọ́ nǹkan tí mo ṣàfẹ́ sọ fún ẹ kò máa gbọ́ ṣó yẹ ọjọ́ tí n bá tún rí tó bá kẹ́sẹ̀ lẹ́sẹ̀ tó lọ ń bá àǹtí mi nílé tó lọ ń sọ pé wọ́n ti wọ́n ti pé wọ́n lóyún fún ta táwọn lóyún fún gọ́sẹ̀. ó yẹ kí n pa ẹni tó ní pélé yín lò wá ni òun ló ti gbọ́ yẹn last one ni mo fẹ́ tó bá jẹ́. láti ìwọ ló máa ní bébì yìí ọmọ tí màá tó máa jọ ẹ tó máa fi gbogbo ẹ ọwọ́ yóò mọ kọ́kọ́ nígbà tí bá bí tán wàá rí bó ṣe máa jọ ẹ. ẹ̀rù ń bà mí o torí owó tí láti fi gbé wa ká mi mọ́ nílé ó kà mí láyà ó sọ̀rọ̀ kò sí ọ̀rọ̀ tí ò sọ tán ó halẹ̀ ó sọ gbogbo ẹ̀ kò náà nà mí gan ṣé bá rí ọ̀rọ̀ tó wá ń sọ jù tó bà mí lọ́rọ̀ ọ̀rọ̀ kú ikú ikú ikú èmi ò dẹ̀ tí ṣetán àti kọ́ ọmọ kékeré ni mí o ẹ̀rù bà mí ẹjọ́ ẹ̀ ṣàánú mi ìfẹ́ kú o. abdulateef ló wà halẹ̀ bọ́ ẹ tó tó tó yẹ torí wo mọ̀ ni ṣó yẹ sórí bó ṣe wà yẹn tó bá halẹ̀ mọ́ yàn ah! <laughs> sórí tó bá halẹ̀ mọ́ tó sọ pé ah, àwa la máa gba wọ́kọ̀ àwa la máa gba wà á ti lọ ta gbogbo ẹ̀ pé ẹ̀yin lẹ́ máa gbà ẹ̀ lẹ́ ní <laughs> first attack ló ní níwájú ayé tán ọ̀rẹ́ tèmi ni àbúrò mi ni nǹkan kí nǹkan tèmi bá ti bá sọ máa gbà bẹ́ẹ̀ ni ah. wá ẹ máa mú ẹ lọ sí ibi tó tún jẹ́ pé òkè tó bá bẹ́ẹ̀ lè bèbè àwọn tó tún le jù mí lọ tèmi máa tún lọ sọ fún wọn tó yẹ pé hundred percent ọ̀tá wọn bá sọ la tó máa tẹ̀lé ìyẹn tún kọ́ ah. kó o bẹ́ẹ̀ o ojú burúkú lọ́sùn méjìká wọn lè fi wú ẹ̀ ìwọ ọmọ tó dáa tó yìí. <laughs> bó ti máa tó gbé lọ hundred percent ni even more than that. ẹ ṣọ o o kò lò rẹ fọkàn balẹ̀ fọkàn balẹ̀ ah. o ṣe àmàlà tẹ fún ẹ̀dá oh! <laughs> oh! omi tó bá tutù náà tẹ̀lé o nínú. ọ̀gbọ́n lóko àǹtí ẹ̀mọ̀ rẹ̀ wá pọ̀ ga o. nǹkan ayọ̀ náà ni mo ti torí wá sàn pé mo pé ẹ mọ̀ bọ̀ máa introduce ẹ sí sà kọ́lá ló ń sà ó ní ìyàwó Abdulateef ìyàwó ahọ́n Abdulateef tẹ̀wọ́ wá ṣe ìyàwó ìbùkún sà ó ti lóyún sà ó ti lóyún. ó yọ fún ìgbàgbọ́ pé ẹ ẹ rà sà. orí mi wú ẹ ìyàwó Abdulateef tẹ̀wọ́ kí lorúkọ ẹ tàbí níta ń sọ yìí lóòótọ́ ní abẹ́ ẹ̀kan sọ fún wọn. ọ̀dájú tó sọ yìí. ọmọ ọdún wo ni. ọmọ èkìtì ní. ìta ni bàbá ẹ̀ ti kékeré agbolé ọbaṣáyà ni. ọbaṣáyà. bẹ́ẹ̀ni sẹ. èkìtì kété. kí a ti a ṣe yìí sí o. èkìtì kété. ìgbàlagbà ni kàlẹ́ mi sá. àwọn àdúrà lè wá bí ẹ̀ka wà á bá kọ wà á bá bo ìbejì ló fún wa bẹ̀rẹ̀ nù. ẹgbẹ́ balẹ̀ ní rí sà ah, jókòó jókòó eh, olúwa máa ṣe o eh. alhamdulilayi rabbil alamin. ó ṣe tí òun ló ṣẹlẹ̀ pé ṣe rí láti ah! ṣe rí kò sí nǹkan tá a ti bá sọ lórí ọ̀rọ̀ ṣe tí wọ́n ṣe ń bá sọ̀rọ̀ báyìí tó bá tutọ́ sókè báyìí ó máa fojú gbá kò fẹ́ rí mí ọmọbìnrin lórí àtọ̀lá ó lòun ò ní gba oyún yẹn tó ẹ̀rí pẹ̀lú faransé ni pé kàdà bí ọgbọ́n kara mú wá sọ́dọ̀ mi jẹ́jẹ́ torí mọ̀ pé tó bá ti dọ́dọ̀ yín torí ìwọ́tẹ́ ń gbàdúrà fún ẹ má gbà lọ́wọ́ náà nìsa. ó ń ṣeré ni ṣé wọn pé àwàdà akọ kan wà tẹ má ṣe láàrin ara yín kò gbọdọ̀ gbìyàn dọ́dọ̀ kò ní bá kíni eléyìí ah, tẹ́mi ti rí ah, ah, ìyàwó mi lélẹ́yìí ọmọ ìwó o ti bọ́ sáyé ǹjẹ́ ẹ̀ mo torí ẹ̀ wá lọ́ọ́ lójú ọjọ́ tí mo lò bẹ́ẹ̀ kò ní bá tẹ́lẹ̀ kò tó bẹ́ẹ̀ oníbà kò tó bẹ́ẹ̀ kò tó bẹ́ẹ̀ wo fọ́kẹ́ balẹ̀ o à ah, fọ́kẹ́ balẹ̀ ẹ. irú mi tí wọn lè ṣe pẹ̀lú dáàtì mi lẹ́yìn. abdulhatif irú kwẹ́sàn wo ìlú mi lọ́rọ̀ ṣé wọn ní láàrín láti lọ bá bàbá ẹ̀ kan lọ bá yọ ni àwọn èèyàn wá dùn wá yọ̀ tún mi o tún ní kan náà wá sí. Ah, láì tètè pé mi mo jẹ́ kó mọ̀ ni èmi ò ní lọ bá dáàtì tiwọn lẹ́yìn yìí ọgbọ́dọ̀ wà ń bẹ́ẹ̀ tí bàbá lọ rí bàbá wọn. Ah, dúró náà

ó ṣe mọ̀ pé o fẹ́ dùnú mi ìdùnnú mi ò sí lọ́wọ́ àfi kó máa bàbí jẹ́ gbogbo wa tí mò ń gbàdúrà fún tí mò ń wájú àfi tí mò ń pé wọ́n lọ́ọ̀ lọ́sàn lórí pé kó fún mi níyàwó rẹ kó lè bímọ fún ọ ọmọ wa lórí tán ló fẹ́ rí mi ẹ̀ látàn ó ṣe é sófẹ́ mi ni jẹ́ sọ kan fún ẹ lẹ́yìn ilé ìfún ọmọ gbọ́dọ̀ tún rí ìyàwó kankan ó gbọ́dọ̀ pé kò níyàwó kankan ìyàwó mi lè lè ìyàwó àti ìyàwó ìyàwó ìyàwó kó lè ṣe mọ̀ pé àwọn ọmọ tí mo sọ fún yín kó wà láàbọ̀ tọ́lọ́gbọ̀ ó lè ṣe jẹ́ kóbi nínú ẹ̀ lù ú tí mo sọ fún yín kó wà lọ́nà. ok wọ́n káàbọ̀ kí ni àbí káàbọ̀ ìyàwó ẹ̀ lèmi mọ̀ yìí. ẹ̀yin lè máa fẹ́ ọ̀gbẹ́ni kó àwọn kọ ẹni yó tó ti gbọ́ àwọn kọ ẹni. fọkàn balẹ̀ ilé ló wà. ẹ ṣe sà ẹ ṣe tẹ́lẹ̀ fọkàn balẹ̀ ilé wo ẹ tó bá ní wọ́n gbìyànjú

pé kó tó dáa fún jù báyìí lọ ni àdúrà yín tá à ń gbà torí ọ̀rẹ́ yín tó ga gbòdòdò bí ọ̀pá ọ̀ràn míyàn yẹn wọ́n wá sí ibí. orúkọ ẹ mi ì mọ. ṣé wọn pé ọ̀ràn míyàn tó pe ọ̀rẹ́ tèmi yẹn zani salt. ọ̀gá òye ọ̀rọ̀ nǹkan tó fẹsẹ̀ sọ. òun ṣe yí sọ́ọ̀tì o wọ́n wá ń sọ ọ̀rọ̀ fún mi pé à ah, báwo ni ọ̀gá ẹ̀ ṣe máa ṣe báyìí tó kì í fi bá ọ̀gá ẹ̀ sọ̀rọ̀ mo sọ̀rọ̀ mo ní mo máa ń bọ̀ ọ̀gá mi sọ̀rọ̀ pé àmọ́ ọ̀gá mi máa ń dẹ́rù bá mi máa ń jágbe pọ́n máa ń ranjú mọ́ mi gan. àmọ́ ọ̀rọ̀ tí yíyá jẹ́ tó jẹ́ kókó inú ọ̀rọ̀ tán sọ ni pé ẹ̀yin náà ẹ fún ọmọ lóyún ẹ bá lẹ̀ lóyún kí ló dé ọ̀gá. ẹ tra ìtẹ̀ gba oyún wọn ní yán lóyún fún yín ẹ gbà. kó bá tún mi jíjí kó bá tún mi kó dà pé o ti níṣẹ́ mi tó fẹ́ máa ṣe àbí. Wow. lọ́yà ẹ ṣe mo dúpẹ́ o àbúrò àti àbúrò ṣé kò ṣàwà sílẹ̀ síjì Sújì nínú táwọn arígbọ̀n dá mi bíbá ilé mi ọjọ́ ṣàdéhùn nìyà. ẹ ẹ sáà ti mọ̀ pé dáàdi traveller ni oní Àbújá ọ̀la àfòtọ́ ní káàkiri ọ̀sán rẹ̀ ni alẹ́ àná bí tá a ti ń jẹ lọ́nà tí wọ́n pè wọ́n pé wọ́n ní program l'Àbújá wọ́n tẹ̀sí lọ́n bí six o'clock àárọ̀ ẹ̀ dáàdi rẹ̀ pé kí mi wá sí bíbá yìí ẹ ní kí olórí ẹbí má lọ yà mí kẹ́rin àti wa kí ni o tó kù. níwèé kò sí wàhálà mi wọn là fẹ́rẹ̀ ẹ̀ lórí olórí ẹ̀ ti dé ń sin náà nìyẹn ọ̀dà mi tó lè kó ṣaláìsì kò sẹ́ni tí wọ́n ṣe fún gbogbo wa. lọ́ọ̀yà kò sí rẹpẹtẹ pẹ́ má fàágùn ó yá ẹ go to the point ẹ̀ka kọ́kọ́ ni mo jáde fún wa. mo kí gbogbo àwa olóyẹbí awúṣà yìí pátápátá olóyẹbí ẹkú kalẹ̀ àwọn wíìlì tí chief arosa ayétọ́ fi sílẹ̀ ó lọ báyìí wọ́n ní ilé epo méjì tí kan wà nílùú èkó tí èkejì dẹ̀ wà nílùú Ògùn state wọ́n ní estate méjì ìkan wà ní lẹ́kì tí èkejì dẹ̀ wà ní àbújá wọ́n sọ̀rọ̀ lórí ilé tá a wà nínú èyí building tí a wà nínú èyí àti àwọn investment wọn lọ́pọ̀lọpọ̀ ní ìlú òyìnbó káàkiri káàkiri wọ́n sọ̀rọ̀ lórí owó tó ń lọ bí two hundred million naira ní báǹkì wa mẹ́ta lórílẹ̀ nàìjíríà bíi àti àwọn kan náà nílùú òyìnbó wọ́n ní gbogbo wíìlì yìí pátápátá wọ́n ní àwọn wíìlì ẹ̀ fún ọmọ àwọn kan ṣoṣo tí orúkọ rẹ̀ ń jẹ́ miss abisola awowo ṣayé wọ́n ní tabada rí mọ̀lẹ́bí kọ̀ọ̀kan tí ó bẹ́ tako wíìlì wọ́n ní kí a tèkì action lè lórí bí wíìlì ti Chief Awósáyé tí wọ́n ṣe kọ bí wíìlì wọn ṣe lọ nìyẹn. o ṣe lọ́ọ̀yà ọlọ́run máa fún ní kò yẹ gbogbo bí o ṣe ka wíìlì náà láti gbọ́ nǹkan tí àbúrò àbúrò wa kò fìyà jẹ wá gbà tó wà ní ayé nígbà tó dẹ̀ ti sọ pé bó o ṣe fẹ́ nǹkan wò ó ọmọ ẹ̀ ló ti dé ìyá tí dúró de ti pẹ́ lọ́ọ̀yà bá gbọ́dọ̀ wíìlì fún Abísọ́lá ọmọ wa. Miss Bisola reason so ẹ máa apprentice yìí ni àjẹkẹ ẹ ti gba wíìlì nínú ọmọ wa ní company tiwa so bá ti máa ṣe. èsì tó wọ́n sí. ìjọ kò kàwé kò tó. pé bàbá gbogbo nu dájú nù. olórí ẹbí ẹṣẹ ọ̀rẹ́ àbúrò ṣe ẹ ṣe ti rí anything tí má decide lórí wíwò mo máa jẹ́ kẹ́ gbọ́ mo lè máa pẹ́ olórí ẹbí àti Pati bàbá mi àgbà náà. pàtí ẹbí ni lọ́ọ̀dì. àbílẹ̀ wa mọ̀ ẹ ṣì máa ń lọ pàtí yẹn nù wo ọmọ. ẹ ṣùgbọ́n nígbà mú bọ̀ lápọ̀ yẹn ẹ ṣé pé mo yí pẹ padà ibi dà mí o sọ ìta àbájẹ yìí ṣe dà wọn lọ Are you sure? sórí inú ìdí tó bá jẹ́ kó ṣe ṣe o máa ṣe inú mi fún ẹ lẹ́yìn ìlú <laughs> know I love you too. <laughs> I'm so happy. Give me, just give me five minutes. Five minutes. I'm coming. Five minutes. this is how it is. Ah. pàtì kan sí tí mo jogún ọgbẹ ní ọgbẹlẹ ọwọ́ ẹ. ó ti wá ṣe ìlérí fún ọlọ́run wípé you never regret loving me wípé gbogbo ayé ò léwu lọ́wọ́. ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ lọ́wọ́ mi. irú èèyàn bíi tẹ́ ṣọ̀rọ̀ kò dẹ̀ sọ níwájú ọlọ́run àti ènìyàn ìfẹ́ mi mo nífẹ̀ẹ́ rẹ. ìsọkúsọ rẹ sọ ah, ẹ wo ẹ̀gbọ́n ní ọgá rẹ máa ń sọ̀rọ̀ báyìí o kí ló máa ń ṣe yín náà ah, ọ̀gbẹ́ni ọjà màá fẹsẹ̀ sífìlà oyè ọjà wòlé sa ìgbọ ìgbọ ní god nígbọ o kẹsẹ̀ lẹ́sẹ̀ o wá sí ilé tiwa àbí o wá bẹ̀rẹ̀. ẹ̀sà wọn fẹ́ ṣàlàyé fún yín náà ní sọ. ọjà wòlé sa àlàyé ìwé wọn ló ṣe okun kìgbòrò káwa rúru. ẹ bá pẹ̀lú ilé ọ̀gá jáde ìwé òwe rẹ̀ gbà yẹn ẹ ti tutù jù dalẹ̀ ẹ ti tutù jù jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni ìtutù òṣì tẹ́ tutù lọ́nìyẹn tọ́nu lẹ̀ ilẹ̀ tẹ́ tẹ́ dàmúlé lórí tọ́gbà lọ́wọ́ yín. sir I can explain sir mo lè ṣàlàyé fún yín ó máa yí pa ètò ọmọ mi. ẹ explain gbèrè wo ìwọ kó ẹsẹ̀ lẹ́sẹ̀ wá síbẹ̀ tí bá tí bá la mú ìdí yẹn wọ́n yẹ kó kí ló ṣẹlẹ̀ ọgbọ́dọ́ ah, tí mo sì máa ń sọ fún yín nìyẹn ṣé ẹ̀yin ọmọ ọkọ tọ́wọ́kùnrin yẹn ṣe ni ẹ lè gbà láyè ó lè jókòó sí ìbàyí ó wọ́n nà á ṣé ẹ mọ̀ pé ó ti fẹ́ gba ilé àbúrò tiwa jẹ́ ni ẹ dá mi lóhùn ẹ wu ọmọbìnrin yẹn ń ṣe ló ń wọnú káàkiri nígbà tó ṣe wèrè yẹn fún tán ẹ lè tún ṣì gbà láyè ẹ wá ń bá sọ̀rọ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ ah ẹ bí ọlá ìgbòho yẹn o ní sùúrù lójoogun ayé ní sùúrù. ẹ bẹ̀rẹ̀ ọjọ́ kan ẹ bá sọ̀rọ̀ mọ́ta ní kí ló ń jó ní sùúrù lójoogun ayé bóyá ti gbọ́ yẹ onísùúrù wo lójoogun ayé ẹ wá ṣé ẹ mọ̀ wípé kì í ṣe gbogbo kan ní sùúrù máa ń túnṣe ni. àìmọye ní ìjọba ìgbìmọ̀ àfihàn ojú ẹ nítorí tí fi ń yọ̀ ọkùnrin ẹni báyìí tí báyìí máa ń na méjèèjì papọ̀ ni tí máa sọ wọ́n sọ ẹ̀. ìjọba olúwa mi kékeré. lórí pa pọ̀ pọ̀ pọ̀. abdulhadi. ẹ kí ló ṣẹlẹ̀. sọ́pẹ̀ sọ́dọ̀ ní wúre sọ́pẹ̀ sẹ́lẹ̀ lè ní sẹ́pẹ̀ kí sì lọ́bìsì tiẹ̀. ṣé ṣé ṣé kò ṣé kò kò ṣe. ẹ wá mo yọ fún yín ọmọ yìí ti jáde láyé ó ti kú dànù rẹ́sípèsì. Ah, ẹ ẹ dàgbà mi salari lọ sí kókó. àwọn ah, olóògùn kù ni ọ fi ṣe ń wọ ó ti sọ fún ìwọ ọgbẹ. ọdọ àná ọdọ àná ṣẹjú ẹ̀yin lẹ wá pè tó ń burúkú ọ̀gá wa ọ̀gá bá. láti gbé àlẹ́ nù ọ̀gá àlẹ́ nù. ibi àwọ̀ lẹ. The last time ṣe ẹ wá síbi báyìí mo wọ́n ní fún kankan mo ní kí n má yẹn bá aláwọ̀ àbọ̀ṣọ́ kékeré bọ́ ta ló fọ́dọ̀ kùtẹ́ lọ́dọ̀ yìí. Kẹ́mi lọ́dọ̀ wọn ni mo ti lọ kẹ́tì òkun. This is wrong. Nígbà tí wáyé ìdájọ́ yẹn mo sọ fún yín pé this will be the fifth one tí ẹ máa ṣe and kẹ́ má yẹn bá aláwọ̀ kó tó ṣẹlẹ̀ mọ́ náà ẹ ti lọ ṣe é sìn. Now you know what? Ṣé láwọn oògùn tẹ lọ́dọ̀ yẹn sìn ó ti bá wọn nìyẹn? Yes. Ẹ lè ẹ bá fún mi ìlú wọn. Jọ ẹ bá mi wá nǹkan ṣe sí. Well, I'm very very sorry. Màá pàdé kan understand pé lẹ́yìn ilé ìtẹ́ ti ṣe yìí ẹgbà mi. Ká ní pé márùn-ún yẹn bá bí mẹ́ta nú ẹ̀. Mẹ́ta tẹ bá bí yẹn, irú ọmọ tẹ bá bí sáyé ẹ̀ mọ bó ṣe rí. But now sí ẹgbà mi pé ẹ̀fẹ́ lóyún àbẹ̀fẹ́ ṣe lẹ́tẹ̀ lọ́la yìí. Yes! See, um, nurse. See, um, tó bá ti ṣe kinní, just try as this ẹ fún ní òkú tó wà nílé yẹn. Kì í sítáyì kó máa lọ. There's no other other additional thing. took do 90. Yeah, um, this month you won't do any five billion. So, so, um, báwo ni? better. Yes. <laughs> Fẹ́tà. Sorry, that. So báwo làwọn bẹ́ẹ̀ ń sẹ́? Pẹ̀lú. Dàdàbí? Àìsàn ẹ̀kọ́. Àìsàn Sorry. Okay. ohun tí mo ṣẹlẹ̀ ni pé màá ní kí wọ́n wá fún ọ ní injection kan sí so injection yẹn ti bá fún ẹ títí àárọ̀ la ó yẹ kí paint yẹn ti lọ finally ní àlọ́kọ̀ ọ̀la all right take care. sorry tó bá ti ṣe tán sọ ọ́ fún mi injection ọ̀rẹ́ sọ. ṣé last week pẹ̀lú lè. last week lè. Mm, ok bá mi gbé fáìlì so mi gbé tru fáìlì yóò máa yẹ bẹ́ẹ̀ mọ́ sí. ọ̀rẹ́ sọ máa mú wá fún kó fún báyìí. ó sọ tí ẹ ní àyè ah. ṣì wà ń tàrí gbẹtẹ má wọlé má wọlé má wọlé ti gbọ́ má wọlé. sọ fún ẹ. Ah, àjọyẹ̀. <laughs> ó mi lè bí mọ́mọ́. bàbá wo. bàbá tó wà ní. ó máa ṣe nǹkan fún mi sí. Um, bá mi get àwọn colleagues ẹ. ok. so ẹ bá mi lọ pàdé bàbá yìí kó lè wọ́ọ̀dì. ok sir. and please tell them anybody ma break any news fún láti yìí. Huh? Alright, sir. It's time for me to tell them. I'll go there and tell them. Yes, sir. Alright, sir. àbẹ bí ọ̀tàn ọ̀tàn wèrè kalẹ̀ <laughs> kọ́lọ́ mú yẹ kí wọ́n la tiẹ̀ ọ̀bọ ná iná jẹ lẹ́dọ̀ọ̀sì rẹ̀ mọ́ ní da òyìnbó ṣe gan iná gbégbé ìyálé ẹlẹ́dùnmáyè iná mọ́jú ọ ní ṣe. ẹlẹ́mùrè ẹlẹ́ ẹ̀kọ́ wọlé mi o o gbogbo ariwo wèrè tó ń gbàgà kiri inú kọ́mpáàdì yìí pẹ̀lú bí kọ́mpáàdì bó ṣe kọ́ gbogbogbò sínú kọ́mpáàdì òdù rárá o wá pariwo wèrè ó wá pariwo wèrè ṣé mú mẹ́kì wà lára ẹni tí gbogbo ohun ẹ tó ní ilẹ̀ ìbí rédíò bàbọ̀ ní àmúkàrà yá yọ sókè èkìtì kété wèrè ní òre o lọ́dọ̀ mi lójú bọ̀ bí olókè ilẹ̀ omi lójú wọ̀n lójú wọ̀n bí ìyá yẹlẹ bá yẹ kọjá ìdajì kí èyí ti yẹ ah, ṣé ìwọ ni ọ̀gá kí kó ní ìṣòro ni àwẹ̀ ẹ̀ kà yé ni o kí ilé ìbá máa kan ìbá dàrú gbogbo nàìjíríà ìbá ní pírọ́blẹ́mù kí ọ̀gá fómi sọ oṣù fún wa kí ìbá ti ní ìṣòro wo àbùsẹ̀bùsẹ̀ owó oṣù ló jẹ èmi lógún jù. lẹ́nu tiẹ̀. bí ẹni. eléwé kí làwọn ti ṣe yìí sí o. èkìtì tó jẹ. àwẹ̀ àwẹ̀ àwẹ̀. ilé ìṣe èkìtì òjẹ̀sà àwọn náà ní mèrè kí o bá mi gbọ́ eléwúrẹ́ òjẹ̀sà eléwúrẹ́ òjẹ̀sà èmi kàn lẹ́jẹ́ bẹ́ẹ̀ òjẹ̀sà ni ó lè kọ́ òjẹ̀sà rẹ̀ àrògùn yọ òjẹ̀sà rẹ̀ àrògùn yọ ìjẹsẹ̀ gbọ́dọ̀ fọ́ọ̀kan mo bòkun rí ta. ẹ mọ̀ kọ èkìtì ìjẹsà ní bẹ́ẹ̀ ni kótó arànjú òsì. ẹyin lè rà àtọ́ka orí ẹ̀jẹ̀ lọ ti dànù á jẹ́ pé ìbọn tó ba ọ̀gá ẹ̀ ṣe pé bóyá pé ẹ̀gbẹ́ mi ló lọ bá wọn tọ́pẹ́ mi gangan ló ba ọ̀gá tó ṣe pé ẹ̀gbẹ́ mi ló lọ dúró sí ohun tó ṣe ọ̀gá ọ̀gá yẹn bá bọ ọba hmm. tọ́pẹ́ ọ̀gá ló ṣe báyìí tó ṣe máa wà báyìí tó ṣe máa gbowó oṣù. àdúgbò ẹ̀rọ lódìmọ́ ni ẹ̀ bá ọ̀gá tí ẹ̀ lè bá ọ̀gá tó yí ọ bàbá ọba kí wọ́n yìnbọn lè bá òun nìbọn ti bá a nì tó yí ọ òun nìbọn bá kí ìbọn bá ti bọ̀ gàgà sanwó oṣù àbùsébùsé o. ẹ ẹ lórí burúkú olóṣì tó dé sàkì sórí sàkì tó dé ìyẹn jẹ kó yẹ pé bá a wà á jẹ́ pé òde sàkì ni ó máa ní ọpọlọ ni wèrè adé adé pé ó wà bẹ́ẹ̀ nígbà tí ọ̀gá ọ̀gá gbẹ́mí mi mi tó máa ti kú bá mú síbi wá láti kíṣìnì lọ́bẹ̀ àwọn ọlẹ́bàá ọrùn. kọjọ kú ọrùn ó kuná lẹbúlẹbú ah. lọba gbẹmí mi olóburúkú rẹ ìwọ sí ń bẹ. Ah, ọrùn síbi lẹ́nu. bàbá bá rún síbi lẹ́nu. sí èdè ni fún oníbúrò lẹ́nu kan fún oní ọba kọọtù ní kọpọ síbi dà ẹlẹ kan wọn kan mọ jẹ síbi tán. àmọ́ ló máa fọ kọrùn bulo olóṣì lọ fún wọn bulo lọ́rùn. lóbi ah. òun kì í sọ fún ẹyọ olúwe tó ń kọ lóò fọlùmọ wálẹ. àwọn àpamọ́ àpamọ́ go straight to the point doctor náà àwọn ìlàjì àwọn ọbẹ̀ ṣe kí ló ṣẹlẹ̀. no no no just put down the thing that we should have ṣùgbọ́n with that shock tí ó ṣẹlẹ̀ sí wọn eh. um, jọ kí ló ṣe dáàdì. cool down àti ọkùnrin yẹn kí wọ́n ṣóbìnrin náà just cool down for me torí tí ọlọ́jọ́ bá dé ẹni tó lẹ̀ ló máa gbẹ̀mí tó bá dẹ̀ dé bóun fẹ́ gbẹ̀mí lára ẹ̀yìn ẹ̀dá kan ìdádúró we can only try our best as a doctor a lè tẹ́lẹ̀ mi dúró. That is a what? something. You want to say something, say it and get out of my sight. Hmm. Ẹni èèyàn lẹni gbèsè tó fẹ́ rí yín. Màá ní dúró o ti lè wọlé o. report for Ghana bó ṣe máa wọlé ọwọ́ ọ̀gá ló wà. Onímọ̀ ní kí wá sọ fún yín. Ṣé ni mímọ̀ tiẹ̀? Ẹ mo mọ̀ wọ́n, ìyàwó yín wà àti tó máa àti tó máa ń wá bí tọ́pù pàmò ìtọ́nú mi lára dẹ̀. Kí ló sọ pé òun fẹ́? Ọ̀sán o, ọ̀sán tó fẹ́ o. Sọ pé kò lè wọlé, má jẹ́ kó wọlé. Ó ṣàyè tó bá fi lè wọlé iṣẹ́ ẹ̀ tán náà gbà ah! ẹ̀. ìjẹ́ ká tẹ̀ wọlé náà ká gbọ́ nǹkan tó fẹ́ sọ. kó wọlé wá ṣe kí ni ẹn tó dúrọ́ọ̀gì mi tó fẹ́ pa mí ah, ah. tó bá pọ̀ tàmí ti bá bẹ̀ lọ́nkọ́. ó ti wà nílé ọjọ́ ti pẹ́ náà mi lè gba bọ̀dé fún yìí ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ jẹ́ kó wọlé náà ká gbọ́ nǹkan tó fẹ́ sọ. kó wọlé. ok jẹ́ kó wọlé hmm? jẹ́ kó wọlé. ọkọ ọlọmọ yẹn wọn kó wọlé kó mi máa jẹ ẹlẹjẹ òsì. ẹ ṣe rí ẹ̀mí àgà. ẹ mi bá ti kú ńkọ́ imagine. ẹ má bínú torí náà ni mo ṣe wá pé kí n wá bẹ̀yìn. bẹ̀mí pé kí ni. mi ò lè gbẹ̀mí yìí ẹ wo ìfẹ́ tí mo ní sí ló jẹ́ kí èmi náà ṣe gbogbo nǹkan tí mo ṣe yẹn. ìfẹ́ ìfẹ́ ṣe yẹn sí ìdàrí lo dúrọ́ọ̀gì mi lo rún mi o dúrọ́ọ̀gì mi tó jẹ́ stent pé òun mi mi ò tají mi ò mọ̀ àbúrò kúkọ náà pè yẹn. mo rò pé kí ni náà lè dìyàwó lẹ́yìn ni mo rí pé ẹ nice gan nítorí yín tẹ̀ máa fi rírun yín ṣọkọ yín ò lè regret pé òun fẹ́ yín náà ẹ má bínú. ètí wọ́n ṣe yẹn tèmi bá bá bẹ̀ lọ́kọ̀. and again gan oyún tí mo sọ pé mo ní fún yín ìgbà tí mo gbọ́ pé wọ́n ní nǹkan ṣe yín ṣọ́ọ̀kì yẹn ó jẹ́ kó yún yẹn ó jẹ́ kó bàjẹ́ náà. so o tún ti bọ oyún jẹ́ àrí. ó ní ti bàjẹ́. ọ̀rẹ́ mi pọ̀ ti pa ọmọ ẹ kí wàá tún ló dé báyìí sìn èwo ló fẹ́ gangan báyìí what do you want. mo ti wá bèbè lásán. ok mo ti dáríjì ẹ. lámẹ́bẹ́ lámẹ́bẹ́. olúwa mi o. jọ ẹ ṣe o. kí lẹ fẹ́. wọ́n lọ sí gate forebu dá padà jẹ́kùn máa lọ. mọ̀mí a ti gbẹ́rẹ̀ àdàfọ̀ yẹ gbéra. ok ẹ ṣe. ẹ gbéra sọ. ó dàbọ̀. dẹ́ẹ̀dẹ́ olúwa mi. ire o. ara yẹn ṣe ìyàbọ̀ díẹ̀díẹ̀ ni ṣùgbọ́n ara yẹn ṣe ìyàbọ̀ ni ẹ má ṣe wà. ààrẹ bàbá ẹ ni ò sọ pé nǹkan tó ṣe pé kò dùn mí irọ́ ni mo pa ọ́ ó dùn mí gan-an. Ah, áá ah. kí ló dé wọ́n ti máa ṣe wẹ́ẹ̀kù mi náà èmi gbẹ̀rù máa di ẹ̀tẹ̀ lọ́wọ́ ikú òsínpọ̀ mi ò jẹ́ kó lọ sí àtọ̀lọ́jẹ̀ what's the meaning of that nonsense kásìkò ti pa ẹ́ ńkọ́ kí làbọ̀ máa sọ nonsense ló ṣe é náà wọ́n ṣe máa lọ free ẹ̀ wọ́n mú release ẹ̀ kúrò ní ọlọ́pàá náà kò jẹ́ kúkú síbẹ̀ kó jẹrà síbẹ̀. àǹtí ẹ jókòó. mi ò jókòó mi ò jókòó òfóǹbù mi ò jókòó. àní jókòó ok mo ti jókòó kí ló ṣẹlẹ̀ kí ló dé wáyé tó ṣe máa lọ free girl ni kí ló dé kó máa lọ free yẹ ah tọ́tẹ̀ bá ti kú ńkọ́. ṣe é gbogbo sítórì tán sọ látọjọ́ rẹ ó fẹ́yàn ṣòwò omi òkú bó ni ṣìgbàṣà wo kò lè bóbìnrin ṣe so mo fẹ́ jẹ́ kí gbogbo ẹ̀yin dàda lè yàn ṣe mọ̀ pé kò sẹ́nìbọ̀dì tó kù fún mi jọ yín náà lọ ṣe rí gbogbo ogun tí mo ní yìí bó ṣe ń dùn bó ṣe ń dán yìí ó ní ẹ̀gbọ́n tí mò ń fẹ́ gbàtí bàbá ọmọ yẹn kú ojú ọmọ olówó gidi gbàtí bàbá ẹ̀ kú gbogbo property bàbá ọmọ yẹn ọmọ yẹn náà wílẹ̀ fún the next thing tọmọ yẹn dẹ̀ ṣe ni pé ó kó gbogbo fún mi nítorí pé lọ́ọ̀ mi ó dẹ̀ trust me so that's why tẹ́ tán rí pé mò ń náwó property bàbá ọmọ yẹn ni mo fi ń live pé kì í ṣe pé oṣù òkú. ọlọ́run jẹ. owó bàbá ọmọ yẹn ni tó fi sí nkẹ́ ẹ̀. but um, ṣe bó lọ introduce ọmọ kan sí aláàjì kan tó kù báwo ni ẹ ṣe jẹ́ sis package ni gbogbo yẹn jàre ìgbà tálàjò jẹ́ kí n mí tán ná patension lé ní àtọ̀la lọ́múyàwó wa lọ́sẹ̀gbá wọn ní kòwó ni ẹ àwọn ọ̀rẹ́ mi tó tún lọ́wọ́ sọkúsọ ó dẹ̀ yá àwọn yẹn náà gbá yẹn náà bọ̀ wọn ní wọn trust gẹ́ yẹn lọ́wọ́ mọ́ níṣẹ́ mo mọ̀ nǹkan tó ń ṣe ni tèmi dẹ̀ yé mi ṣé so àwa package ọmọ yẹn mo fọmọ yẹn lówó gan sẹ́ẹ̀ ni mo ní kó lọ ṣe bí ìyàwó mi lọ́dọ̀ aláàjì bàtà aláàjì rí ọkọ̀ wọn balẹ̀ the next thing mo máa rí pọ́pọ̀ ṣe ìlú ẹ̀mọ́ mi lọ́wọ́ ni mm-hmm. ọmọ yẹn padà lọ ó nà ń lóyún inú aláàjì ń dùn the same day tọmọ yẹn padà lọ tó nù náà kò jẹ́ kí n mọ kankan kò ní sọ fún mi pé òun lóyún o tó bá àwọn ọ̀rẹ́ mi dì í the same day, tó wá bá yín yìí náà ni o the same day yẹn gbogbo àtún fi lọ́lẹ̀ yẹn èmi lọ gbé bèbí mi gangan ní airport ọjọ́ yẹn lọmọ yẹn dé ìmọ̀ páwọn lè ti wálé mo máa délé bàtí mo kàn bá wọn lé ni tí wọ́n sọ fàlàjì pé àwọn ní tó mú ìyàwó fèkì lọ́lé. pé pákéjì ní báyìí irọ́ ni mm, ẹ fẹ́ra yín abbott láti ó bá ti ṣàlàyé fún mi tẹ́lẹ̀ ó bá sọ wọlé fún mi ah, ah, ah, ọmọ tó ń sọ yìí á ti ṣẹ́ nìyẹn obìnrin lẹ́yìn náà ṣe lè gbárù ẹ̀ ni. Hmm. Ah, that is it o. the ah. pressure was too much on me oh. everybody like. Ah, hmm. mo ti ṣọmọ yẹn o mo ti ṣe o. the worst part of it ni pé ní ọjọ́ yẹn bó ṣe bá àwọn yẹn nílé báyìí ó kọ̀ bínú lọ. Oh. mo bẹ̀ tí. láti láti ó yẹ kí n máa wá rí màá bẹ̀ àbí pé pé lórí fóònù ẹ̀ náà ń bẹ̀ ká ó mà ga fún gẹ̀yìn o kò tiẹ̀ níbẹ̀rù ọlọ́run rárá ó lọ parọ́ fáwọn ọ̀rẹ́ ẹ̀ pòun lóyún ó tún á parọ́ fèmí náà pòun lóyún fún ẹ lèmi wá ń dunnú gẹ̀yìn ò lè rọrùn o ìfẹ́ mi ò nífẹ̀ẹ́ rẹ̀ olómi mo fẹ́ tọkàntọkàn. ṣe mo fẹ́ o. ìfẹ́ mi mo nífẹ̀ẹ́ rẹ. kí ló ń wá nílé mi. jáde mi mo ní kókó nígbà òjò nígbà ẹ̀rù. ẹ kí ni kókó ń fẹ́ mi. èmi náà fọwọ́ láfi ṣe é. kí n má bínú kí n má bínú mo torí tiẹ̀ mo wá sí nàìjíríà torí tiẹ̀ owó wá fúnyàn lóyún so ká ní mi ò sí lè yín jọ yẹn náà bí mo ṣe ní mọ̀ nìyẹn ah in o disappoint mi. mo pin family akin akin pẹlẹ pẹ and i'm doing this for the sake of the love i have for you. gbogbo nǹkan tó dẹ̀ ń sọ̀rọ̀ pẹ̀lú kí n ṣẹjọ́ mi. fi lè ṣe mẹ́n ọjọ́ Joe! ẹ̀wọ̀n lè dán jẹ ogún ohun tó pọ̀ síbi yìí lè dájẹ́. í ṣẹjọ́ tiẹ̀ tèmi ni ṣebí mi mo fúnyàn lóyún ṣẹjọ́ tèmi ni ẹ̀yin máa sọ nìyẹn ẹ̀yin ọkùnrin ìkà nìyí ìkà ni ẹ ìkà. if you care to listen to me ẹ eh? ṣé orí oyún ta dẹ̀ ń sọ̀rọ̀ ń pẹ̀ yìí náà ẹ eh? ó ní bó ṣe jẹ́ ọ. Hello? kí ló ṣẹlẹ̀. ẹ ẹ tẹlẹ tẹlẹ ní òyìnbó mo dárò mo ti dárò mo ti dárò yẹ yẹ inú mi inú mi inú mi nǹkan ti ṣe mí nǹkan ti ṣe mí o nǹkan ti ṣe mí o nǹkan ti ṣe mí o ah mo dárò yẹ. Sorry. Yeah. Sorry. It's okay. Yeah. Yeah. Yeah. Ah. Ah. Kí ni wọ́n fẹ́ ṣe báyìí? Eh? Ó ṣọ́ọ̀bù mi. Ayé ṣọ́ọ̀bù. Ìfẹ́ mi, mo nífẹ̀ẹ́ rẹ̀. Olómi, mo fẹ́ ọ tọkàntọkàn. àbí tó fowó láfi ṣe mo fẹ́ o. ìfẹ́ mi mo nífẹ̀ẹ́ rẹ. olómi mo fẹ́ tọkàntọkàn nígbà òjò nígbà ẹ̀rùn. for me not for once, love is shame. just love is shame.